olórí wọn Elizabeth Abọ́sẹ̀dé tí wọ́n wọlé àti kábíyèsí o kábíyèsí o ìrùkẹ̀rẹ̀ a máa pọ̀ sí láàfin o àṣẹ apẹ́lẹ́nu o ìlú kìí tóbi kápọ̀ òrùka. burúkú sí wọn pàṣẹ àwọn lẹ́nu ah shut your mouth làbíkẹ́ fún wa lórí Facebook yìí shock of our life abẹ́rẹ́ pé orí tèmi gan fẹ́ fọ́ orí mi fẹ́ fọ́ èmi gan tínú mi ń dùn sí gan pàápàá orí mi fẹ́ orí mi inú mi ti dùn ju wọnú bírèèni mi lọ ìgbà wa o kí wá ní àwọn táyọ̀ òní sọ ẹ bá wá ṣé kí wọ́n ambulance ti gbé wọ́n ambulance ti gbé wọ́n tàbí kẹ́ lọ sí hospital ó ti gbé wọn lórí burúkú ẹ̀dá àgàgà Vivian ó ti gbé lọ ó ti gbé lọ ó ti gbé lọ ó ti gbé wọn lọ. Advocate market ah Bisi, calm down mi lè wé tíjọ́ yẹn máa dé naija ọlọ́run bá ń gbọ́ to ti torí wẹ́ni àbíkẹ́ day naija màá day naija ah O gbọ́dọ̀ ṣojú mi báyìí má dákú ni eh ṣé màá lè sùn lálẹ́ báyìí ara mi ń ni oh my god ah this is a very great news eh, ah ẹni tó pè mí yàn ayé ẹ̀ á da ó ní adamáyẹ̀wò sọ bẹ́ẹ̀ wọ́n fẹ́ fàbíkẹ́ wọ́n mà ti fẹ́ o lọ́wọ́ àwọn ọba níbẹ̀ o lọ́wọ́ ọba mo ní oṣù ó ní lọ́sọ́dọ̀ lọ́lá akíyẹmí ah lọ́lá akíyẹmí o ṣé tí o blọ́ọ̀kì mi o o ṣé tí o blọ́ọ̀kì mi o tó blọ́ọ̀kì mi ah mo gbé adamáyẹ̀wò àdó lọ́sọ́dọ̀ ẹ̀ sírètì ni mo lọ wo gbogbo ẹ̀ mo páàkì gbogbo fídíò yẹn mo páàkì ẹ̀ bíi páàkà mo páàkì ẹ̀ bíi páàkà